Ẹ̀yin èèyàn lé, èwo lẹ ṣe o? I am welcoming you back to my channel according to the time where you are. The gist for today pé Queen Naomi wọ́n wọ inú palace o láti rededicate prayer altar wọn.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 palace o láti rededicate prayer altar èyí tí kábíyèsí àti queen amin dr elizabeth tí wọ́n kọ́ fún queen naomi ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. gbogbo wa la mọ bí ọ̀rọ̀ altar yìí ṣe ṣẹlẹ̀ nígbà tí queen naomi tí wọ́n bínú kúrò ní palace pẹ̀lú gbogbo àwọn olórí tí kábíyèsí ń fẹ́ queen naomi lọ sórí social media wọ́n lọ baptize kábíyèsí pé àwọn ò ṣe mọ́ kábíyèsí bínú wọ́n ní kán lọ wo prayer altar yẹn ìgbà tí wọ́n wo prayer altar yẹn recently tí kábíyèsí fẹ́ Dr. Elizabeth ni wọ́n gbégbèsè pé kí wọ́n build prayer altar yẹn padà fún Queen Naomi pé yìí máa múnú wọn dùn wọ́n dẹ̀ ṣe so prayer altar yẹn òun ni Queen Naomi wá re reopen rededicate fún Ọlọ́run ìgbésẹ̀ ńlá ni kábíyèsí gbé because eh, ìgbésí ayé tí ò ní àdúrà ìgbésí ayé bí òkú ni o ẹ mọ̀ pé ó ti pẹ́ tí wọ́n ti ń bẹ Queen Naomi pé kán wá open prayer altar yìí tí Queen Naomi ní àwọn ò ní wá wípé kí wọ́n pe any other person pé kí wọ́n wá bá wọn ṣe ṣùgbọ́n a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé Queen Naomi wá sínú palace yẹn láti dedicate prayer altar yẹn fún Ọlọ́run ọba wọ́n ní bí wọ́n ṣe wá sínú palace yẹn wọ́n ní wọ́n lò ju two hours lọ tí wọ́n fi kúrò níbẹ̀ kì í ṣe pé Máṣọ́lá wá sọ fún yín pọ́n ti padà sí palace permanently o ṣùgbọ́n wọ́n wá wọ́n wá dedicate prayer altar yẹn fọ́lọ́run wọ́n dẹ̀ spend almost two hours wọ́n dẹ̀ kúrò ní palace ẹ̀yìn èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín wọ́n ní inú gbogbo àwọn tó wà ní pálásì dùn lọ́mọdé lágbà wọ́n ní deola princess diola gan ló welcome wọn wọ inú palace wọ́n nínú kábíyèsí dùn gan wọ́n nínú Dr Elizabeth dùn gan fún nǹkan tí Queen Naomi ṣe yìí mo dẹ̀ mọ́ pé inú Ọlọ́run ọba gan máa dùn Queen Naomi ẹ ṣé o òróró tọ́lọ̀ ń fún yín kò ní kú o ní agbára Ọlọ́run ọba. Anointing yín máa máa pọ̀ sí ni you will continue to grow more in the wisdom of God in Jesus name ta ló yẹ ká dúpẹ́ fún yẹ ká dúpẹ́ lọ́wọ́ bàbá kábíyèsí ó dẹ̀ yẹ ká dúpẹ́ lọ́wọ́ Dr. Lizzy Dr. Lizzy ṣe ojúṣe ìyàwó rere nínú pálàsì kábíyèsí láti jẹ́ kí gbogbo ọ̀rọ̀ yìí kó wá sí ìmúṣẹ prayer altar tí wọ́n ti ẹ̀kọ́ yẹn ah inú mi dùn sí i mo dẹ̀ mọ́ pé inú ọlọ́run ọba dùn sí ibi téèyàn bá ti ń gbàdúrà ogun èṣùgbọ́n ò lè borí àdúrà so God is so wonderful a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ṣe ogun because nǹkan tí wọ́n gbéṣe nínú pálásì yẹn ó ti wó gbogbo ẹ̀mí òkùnkùn ẹ̀mí burúkú tó wà nínú pálásì yẹn gbogbo nǹkan tí wọ́n rì mọ́ bẹ́ẹ̀ ó ti wó lórí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí mo dẹ̀ mọ̀ pé ní agbára ọlọ́run ọba a máa yanjú ọ̀rọ̀ yìí láyọ̀ àtàlàfíà Queen um, Elizabeth nǹkan tẹ́ ń ṣe ni kẹ́ ẹ máa ṣe o ẹ má yí ìwà yín padà o gbogbo àwa tá à ń celebrate yín nítorí Queen Naomi la fi ń celebrate yín kò sí nǹkan míì nítorí pé ẹ nífẹ̀ẹ́ Queen Naomi ẹ dẹ̀ kábíyèsí ó ní gbogbo wa fi ń celebrate yín bẹ́ẹ̀ ṣe ń ṣe ni kẹ́ ẹ máa ṣe ṣé wàá rí àwọn tí wọ́n ń dìtẹ̀ Queen Naomi tó ń ṣe nǹkan burúkú sí Queen Naomi ó kù wọn ó kọ lọ́hùn ọba o mo mọ̀ pé kò sí orúnkún tó bá kúnlẹ̀ sí orí prayer altar yìí tí ọlọ́run ò ní gbàdúrà yìí ẹnikẹ́ni tó bá gbé omi jẹ́wọ́ orí prayer altar yìí ní agbára ọlọ́run ọba ogun máa máa ṣẹ́ ni so Queen Naomi wọbẹ̀ wọ́n celebrate kábíyèsí celebrate Queen Naomi pé wọ́n wá bless prayer altar yìí pẹ̀lú àdúrà ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà yìí á gbọ́ ní agbára ọlọ́run ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ níta ní ká mú wá fún yín ní agbára ọlọ́run ọba gbogbo ètò kù ọlọ́run àbá wa yanjú ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín o fún bẹ́ẹ̀ ṣe ń support tẹ̀ ń wo fídíò mi tẹ́ ń support channel mi ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o òkè òkè lọ́lá yín á máa lọ gbogbo ẹ̀yin tẹ́ ń share fídíò mi tẹ́ ń like tẹ́ ń subscribe ọwọ́ yín ò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ẹ lọ wo palace in the palace àfin nínú àfin it was a wonderful video ẹ lọ wò ó kẹ̀dẹ̀ kọ́mẹ̀ǹtì ń bẹ̀ ojúṣe èyí tí Dr Elizabeth ń gbé ṣé ó tọ̀nà àbí kò tọ̀nà ibẹ̀lẹ̀ ti máa dá mi lóhùn ẹ ṣé o mo dúpẹ́ o God Almighty will bless you all thank you so much Mashallah, love you God bless you share this video like and subscribe.